àwọn ìjọ Ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànábì àwọn Ahmadiyya lòjíṣẹ́ àwọn Ahmadiyya múri tádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu tá retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ di níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú ni mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọ́ ṣọ́wa káàmẹ́jì kẹfẹ́ríhù bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀. mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas kó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin ká láwùrán kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu tá retí Ìsá ọmọ Màríyàmá kì ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ o tó ń jẹ́ kọ̀dìyà níyà kí gbogbo wa lọ máa dájú kúnkúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ kúnkúrọ ní gbogbo wọn o kàláwù ìṣọ́ ṣọ́wa káàmádì kẹfẹ́ ríhu bí ìjọ àwọn ahmadiyya. pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ìyá kàláwù làwà níbẹ̀. mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas kó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad. òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. bisimilayi alhamdulilayi wasalaatu wasalaam ala rasulillah wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní alẹ́ ọjọ́ òní alẹ́ òní ni alẹ́ alàrìbíà alẹ́ alàrúbá mọ́júmọ́ alàrúbá déètì òní ní seventeenth oṣù kejì oṣù sọ́fà ọdún fourteen forty four alẹ́ àlàrúbá láwà yìí déètì òní sì jẹ́ ọjọ́ kẹtàdínlógún seventeenth oṣù kejì oṣù sọ́fà ọdún fourteen forty four mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní kìkì ti Islam ẹ̀yin ọmọ ìyá mi tòótọ́ ìjókòó wa èyí tí ó ń tẹ̀síwájú lábẹ́ agbọ́n ni asòfíà zatu tọ̀ríkọ́ khalafat al-islam ẹ̀sìn súfì <clears throat> ẹ̀sìn súfì onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam ẹ̀sìn súfì onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam episode thirty two episode thirty two láì. ṣàwàdà ẹ́písòdù kọ̀ọ̀kan kò ṣe yọ ọ́lẹ̀ kò ṣe yọ ọ́lẹ̀ ẹnì yòówù tí ó bá ń bá wa bọ̀ lórí ètò yìí yóò mọ̀ wípé ẹ́písòdù kan kò ṣe yọ ọ́lẹ̀ nínú àwọn ẹ́písòdù tó ti síwájú alhamdulillah ẹni tó bá mísì ẹ́písòdù ẹ̀yọ kan ó mísì nǹkan àfi kó wò ó tàbí kó gbọ́ ọ ni yóò fi wà up to date lórí àlàyé tá à ń ṣe láti fi rìnlẹ̀ fún ayé wípé ẹ̀sìn súfì onítọ̀ríkọ̀ olòdì sí ẹ̀sìn Islam. àìwá jáde mi fún ètò láti ibi ọjọ́ ètò àti láti láti níjọ sáptì ẹ̀rántí láti níjọ sáptì so yọmọl ahad mo mọ bí sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ so yọmọl ìtìlẹ́ yọmọl fọlọ́fà àwọn ìdíwọ́ tó wáyé tọ́. So, ní alẹ́ tòní àwa náà la dé ẹ̀yin náà la bá àwa la dé ẹ̀yin la bá alihamudulilayi tọ́lọ́hún tí pé kí wọ́n dèkílé àwa pé àṣì láyé mọ́ àwa ń bẹ láyé náà à ń bẹ pẹ̀lú dáadáa à ń bẹ láyé náà à ń bẹ pẹ̀lú ṣíṣe àtúnṣe nǹkan tí àwọn kan bàjẹ́ nínú ẹ̀sìn a dúpẹ́ fún Allah tí a fẹ́ ká wà dáadáa jẹ̀má afẹ́tẹ̀síwájú nìyẹn o kí ẹni tí ó wà nítòsí kó ké sí ẹni tó wà ní jìnnà wípé ẹ̀sìn súfí lòdì sí ẹ̀sìn ìsìláàmù ó ti gorí afẹ́fẹ́ o. nínú episode thirty one. Ah, àwọn irọ́ tí former pastor Mashood Oyewole pa ó ní agbìyànjú láti já ok bákan náà nínú episode thirty àwọn irọ́ ńláńlá tí Shehu Ahmada Tijani pa tí àwọn mùrídìí rẹ̀ gbà á sí òdodo là ń bá bọ̀. láàrin àsìkò yẹn títí di òní mo wá rí fídíò eléyìí tí bàbá onísọ̀látù sábìkì sọnù àti ọmọ rẹ̀ aládìsí wèrè tí wọ́n jọ gbé jáde láti fi fọ ìsì sí àwọn ọ̀rọ̀ tí à ń pè wọ́n sí àkíyèsí rẹ̀ tọ́ mo ní láti jókòó ti fídíò náà kí n wò ó bóyá wọ́n á rí ọ̀rọ̀ sọ mo jókòó tì í mo rí wípé wọn ò rí ọ̀rọ̀ sọ ṣùgbọ́n mi ò ní torí pé wọn ò rí ọ̀rọ̀ sọ. So kí n wá dákẹ́ lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ mo ní láti ṣàánú àwọn tí wọn ò rí bíi wa nínú àwùjọ yìí àwọn tí wọn kì í ṣe àfẹ́ẹ̀sìn tó ga sí pé àwọn ń wá ìtọ́sọ́nà láti ọ̀dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn ni ẹ dákun àwọn olórí pupa wọ́n ti dé wọ́n ti dé bí wọ́n ṣe máa dé kò yẹ kó jọ wá lójú bí wọ́n ṣe máa dénú àwa ni àní fàyè gba kí orí pupa kó ṣe kí ni kó dààmú wa àwa là ní fàyè gbà á torí náà bẹ́ẹ̀ ṣe jókòó yẹn tẹ́ ń wò mí ẹ má jókòó tatẹrẹ ẹ má jókòó ní ìjókòó ẹni tí ó kàgara ẹ má bá ní fi love àti life ẹ má bá ní fi kanta orí pupa wọn orí pupa yẹn làwọn gbé wá sílé ayé tí wọn kò sí ta fẹ́ ṣe sí kò sí ta fẹ́ ṣe sí àti fi ọlọ́run bẹ̀ wọ́n wọn ò gbọ́ so àti fi pé kí wọ́n bẹ̀rù ọlọ́run. Ah. ẹ dákun afá tó pè mí yìí kì í sábà pè mí mi ò mọ̀ tó kọ́nà jẹ́ kí dáadọ́ ṣẹlẹ̀. sheikh rasheed wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ẹ pẹ̀lẹ́ àmì àmì ọjọ́ kan pẹ̀lú alhamdulilayi alhamdulilayi àmì. mo wà lórí live program ní o torí pé kọ̀ọ̀kan mọ̀ pé kẹ́ ẹ pẹ̀lú jẹ́ kí n gbé o. all right all right ẹ ṣeun tọ́ ọ̀rọ̀ àwọn olórí pupa là ń sọ lọ́wọ́ orí táwọn yẹn tí wọ́n nù kò sí tí a fẹ́ ti sí kò sí tí a fẹ́ ti sí ju wípé ká má jẹ́ kí wọ́n di wa lọ́wọ́ lọ káwa náà ká máa tẹ love àti life ká máa tẹ love àti life láti fi kàńtà wọn òṣìyé aláwọ̀sàn kó wá ní ẹ̀san ohun tó bá fọwọ́ ara ẹ̀ tẹ̀ aláwọ̀ lọ́ba ẹlẹ́sàn ó sì sàn kó wá ní ẹ̀san ohun tó bá fi ọwọ́ ara rẹ̀ tẹ̀ èmi mọ̀ wípé tí mo bá ń program ẹnìkan live mi ò fi ọwọ́ mi tẹ orí kò parí sí program ẹnìkan láyé rí títẹ orí pupa kọ́ ni èsì ọ̀rọ̀ tí ohun tí wọ́n ń sọ ọ̀bá tẹ́mi lọ́rùn èmi náà á sì jókòó máa sì mú èsì tèmi náà wá ok so bó sì yẹ kó jẹ́ nìyẹn àmọ́ torí pé àwọn oníṣúfí wọ̀nyí tẹ̀ ń wò yìí dẹ́njà ni wọ́n wọn ò fẹ́ òdodo gbọ́ náà ló fà tó fi já sí wípé táwa bá ti fẹ́ sọ tiwa àwọn ọmọ gbé orí pupa wọlé àwọn sì farabalẹ̀ á gbọ́ tiwọn tábà fẹ́ sọ tiwa àwọn ò ní farabalẹ̀ wọn àmọ́ orí pupa ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sàn wọn tẹ wálé ayé wá sí náà nìyẹn ẹ múra sí i ẹ̀yin tẹ́ fẹ́ gbódòdó ẹ má jẹ́ kí ẹni tó fẹ́ dín lọ́wọ́ ẹ má jẹ́ kó rọ́nà dín lọ́wọ́ tèmi nìyẹn. tọ́ àwọn méjèèjì wọ́n ti collaborate wọ́n ti pawọ́pọ̀ wọ́n ti conspire láti máa fún mi lésì ṣùgbọ́n ìkágara ti dé bá ọmọ ìkágara ó dé bá ọmọ tí àbágbàgbé bàbá ló gbé iṣẹ́ fún ọmọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wípé ọ̀rọ̀ tí àwọn sọ yìí o ìyẹn nígbà tí wọ́n fi ń ròyìn sọ̀rọ̀tù sádìkì sọnù wọn pé ẹ bá tó bẹ́ẹ̀ kó jáde kó fún àwọn ní èsì ọmọ tí ó fún wa lésì ó wà nílẹ̀ kódà wọ́n ní ọmọ ọ̀hún á ti mọ̀ yóò fún wa lésì pẹ̀lú àwọn èrè tó kẹ́kẹ́ bàbá ni wọ́n sọ bẹ́ẹ̀ nínú ẹ gbọ́. ẹni bá wá tó bẹ́ẹ̀ kó jáde kó ká kò ní. kó jáde ìjọba ti bọ́ sí ẹ̀. èmi ti ń dàlú. Ah. ọmọ mi ti ń dàlú. Ah, àwọn àwọn ọmọ tó kẹ́lá ti rẹ̀ yóò dàlú. ọmọ tó kẹ́lá ti rẹ̀ wọ́n náà ti mọ ọmọ tó yẹ. wọ́n ti máa èrò lọ́wọ́ ti wà sí ẹ̀. pẹ̀lú ẹbí rẹ̀. wọ́n ti máa èrò lọ́wọ́ ti wà sí ẹ̀. pẹ̀lú ẹbí rẹ̀ tó wà fún ìgbẹ́ ẹgbẹ́ ọ̀gá. ẹ Sẹ́ni tó wà bá rẹ̀ ń sọ̀rọ̀ ẹ, ẹni bẹ̀rẹ̀ kọjá ìgbọ́n rẹ̀. Ẹ máa fọwọ́ kò sí ilé ẹnu, ó máa kú tó wọ́n máa. Ẹ sọ fún mi ẹ̀ kọ́. Ẹ̀yin ẹni So, nígbà tí bàbá tí wọ́n bẹ̀rẹ̀ fìtínà. titi wọn lórí n'ori súfì gbogbo èròǹgbà wọn ni wípé ẹ̀yin wòlé ń pè ní gbogbo èròǹgbà wọn ni wípé ọmọ àwọn ni ó ti ṣe lọ́yà fún àwọn gbogbo èròǹgbà wọn nìyẹn nígbà náà lọ́wọ́. wọ́n lérò pé agbára ọmọ wọn wọ́n lérò pé agbára rẹ̀ ká ni bàbá fi sọ bẹ́ẹ̀ abẹ́rẹ́ bá wọn ṣé agbára ọmọ wa ká àbí òka ẹ̀jẹ̀ agbọ̀ntọ́mọ wí. irú bàbá tẹ̀sí fi rí Ìbàdàn bàbá tẹ̀sírí ìbàdàn náà gbogbo tẹ̀sírí bàbá tẹ̀sírí ìbàdàn náà ń ṣe yẹn ẹ̀yìn èèyàn bàbá náà ń ṣe torí kọ́kìlì lè kán lórí ni òkèlè ò tí ì kán bàbá dẹ̀ sí rí ìbàdàn tẹ́rí tó pariwo torí súfì yẹn káwọn kan lè bá a rí gbogbo àwọn kíní rẹ̀ kán lè kọ́ọ̀tì ẹ̀ka lọ gbé fáwọn lágbára pẹ̀tọ̀ ah, yàrá ẹ̀ náà wà mọ̀ṣíṣá ìdùn à ń gbìyànjú gan o torí ẹ̀ náà ló jẹ́ kí wípé bàbá náà pariwo bàbá fẹ́ kókèlè pọ́n lórí ẹgbẹ́ bàbá dẹ̀ sí rí ìbàdàn bí àwọn fìlà kan pẹ́ kí kan bí àwọn fìlà kan àwọn jàràbíà jàràbíà jàràbíà ti gbà bàbá dẹ̀ ìbàdàn wọn fi ṣe program náà pé méjì náà ni kan ìkan ní brown báyìí ìkejì ní blue kò jù bẹ́ẹ̀ lọ so bàbá fẹ́ kí kókèlè kan lórí ni gbogbo ntẹ́rí náà ń ṣe yẹn tẹ̀rí sọ̀lá tẹ̀rí sùfì yá amọ́dá ti jà ní gbogbo ntẹ́rí náà ń ṣe yẹn àláì bàbá fẹ́ jẹ kàní aláyé fẹ́ jẹ kàní aláyé fẹ́ ṣe kí ni aláyé fẹ́ jẹ kàní ẹ kásẹ̀ ńlẹ̀ aláyé fẹ́ jẹ kàní bó ijẹ́ nìyẹn kẹrí sọ́lọ kẹrí sùfìyà tẹ̀rẹ́ mọ́dẹ̀tìjà ní tọ̀ríkọ́ àwọn tọ̀ríkọ́ bí ó ń tọ̀ríkọ́ bá kú wọ́n wà á tẹ́lẹ̀ sí èkèfè yìí nígbà tí ẹ bá sọ pé mùsùlùmí onítọ̀ríkọ̀ bóyá ìmọ̀ tìjà ní yàwó kadiri yà kí ẹ wá sọ pé tó bá kú ìsìn kèfè rí nìkan sí ẹni pé ẹni pé ọpọlọ ń tọ̀ ti yẹ kí ẹ lanu gbàdà kí ẹ sọ orú ẹ jáde so ó ń wá ọ̀nà tí wọ́n fi mú un pé à ah, eléyìí náà àti náà wọ́n àwọn òṣìṣẹ́ yìí ló ń ṣe gbà á ah, tí wọ́n fi sọ pé à ah, onígbìyànjú lòun náà bá wa gbógun tàwọn kèfè tó fi gún ní bàbá ọ̀yá ẹni ẹ̀ mọ̀ bọ̀ <laughs> bàbá náà bẹ́ẹ̀ bàbá bẹ́ẹ̀ da sàlárí yà bó ti jẹ́ mo sọ fún ìyànjú àti mo tẹ̀lé fún mẹ́kìrà bàbá fẹ́ gba sàlàrí yà ni kò sí nǹkan kan yẹ́gbó èyí ó ti múra kí nǹkan ikán láti jọ yìí bàbá gbó kẹsẹ̀ part one to fifty part one to thirty láì jẹ́ pé yẹn ò ní jẹ́. ṣẹ̀gbọ́n tó wí ọ ni òun náà nígbà tí bàbá rẹ̀ gbéṣẹ́ ni lọ́wọ́ pò ní ọmọ ọ́fíìsì. gbogbo èrò ọkàn ẹ̀ ni pé òun ò ka nta nta sọ ṣùgbọ́n bó ṣe tó ṣèkejì ó ṣèkéní olulẹ̀ ó ṣèkejì olulẹ̀ nígbòdélẹ̀ kẹta ó yí mọ́ pé nítorí gba sálárì ní Saudi Arabia ni fi ń ṣe é well àníyàn nìyẹn o sì dé inú ọkàn mi o dé inú ọkàn mi mo sì ti bẹ̀rẹ̀ à ń sọ lórí súfì lọ́dún tí mo bẹ̀rẹ̀ ó ní ibi tó ọmọ nígbà náà lọ ó ní ibi tó ọmọ tó bá dá sí pé torí owó ni ni mo bá fi ń ṣe ah, ah, ó yẹ kí ó yẹ kí n ti máa gba owó láti Saudi Arabia kìí ṣe lásìkò yìí ní iṣẹ́ ìwà á máa ṣe iṣẹ́ dáwà nítorí owó ó tún sọ̀rọ̀ sí tí ó tún ní mi ò ní aṣọ méjì lọ àti fìlà pẹ́ẹ́kì kan èyí náà gbọ́ kó sì sọ́nà àwọn so ìyẹn kìí ṣe ìbú ká ní mi ò ní aṣọ ju méjì lọ àti fìlà pẹ́ẹ́kí irú eléyìí tí mo dé ìlẹ́gbẹ̀ẹ́ fìlà pẹ́ẹ́kí wọ́n ti yé so ẹ̀kọ́ táwa rí kọ́ lára ànábì sallallahu alaihi wasallam òun náà ni azuhud kárí ilé ayé sá nínú ẹ̀kọ́ tá a rí kọ́ lára ẹ̀ ni so ẹbí wo ni mo jẹ́ bí yìí. tẹ́yìn lásán meji méjì lọ aṣọ mélòó ni àlébì náà ní sallallahu alaihi ok àwọn alùsúfà àkọ́kọ́ àwọn alùsúfà tẹ́ ẹ sọ pé àwọn lè jẹ́ ọkọ̀ ọkọ̀ táwa sì ń sọ fún yín pé ara wọn ṣe bí wọn ò lásọ ọ̀pọ̀ à ń bọ́ ẹbọ wà nínú súfí kúfùrù wà nínú súfí nìfàkù wà nínú súfí bídíà wà nínú súfí irọ́ pípa àdáparọ́ wà nínú súfí ọ̀rọ̀ àrèsì kankan fún ayé ju pé fìlàpẹ́ kí ni mo máa dé aṣọ bíi blue aṣọ bíi green méjì àbí brown ló sì pé ni sáàdà kọkọ náà méjì ó lò ní mo ní èyí tẹ́ sì ń gbọ́ wọn náà èyí náà sì ń gbọ́ tí ń sọ bẹ́ẹ̀ èyí gbọ́ tí ń sọ bẹ́ẹ̀ ṣé ṣóò ni mo wá ṣe lórí prógrámù ni àbí mo wá kọ́ àwọn èèyàn lẹ́pẹ̀ẹ́ sùn ṣé mo wá ṣe ṣóò ni gbogbo ẹni tó bá mọ̀ mí yọ mọ̀ wípé láìpù mi láìpù ráyé sá ni torí pé ẹni tó bá jẹ́ àfáà tó sì ń sọ pé àníyàn òun dà àníyàn òun mọ́ kò ní mọ́ ti ṣe kárí mi kò ní mọ́ ti ṣe kárí mi ẹlẹ́ máa ráwọ̀ kan kí wà ní yàpọ̀tù kí wọ́n yàpọ̀tò kí wọ́n kó sínú agbádá agbádá ńlá bíi tọba kí wọ́n yàpọ̀tò kankan ò lè rí èmi níbi gbogbo wọ́n dáná dáná ò lè rí mi bẹ́ẹ̀ ohun tó fi láǹfààní láti máa wo àwòrán mi lójú screen ò ní pé mò ń sọ̀rọ̀ tí n bá ti sọ̀rọ̀ o ò lè rí o ò lè rí kí n kí n gbé passport photograph mi kí n wá wọ aṣọ kẹ̀m̀bẹ̀ ẹ́ bíi tọba bíi tìjòyè mi mi display ara mi. ṣé sí ọ̀rọ̀ wá nìyẹn ẹ̀yin tẹ̀ wà lórí pílátífọ̀mù ẹ̀ ẹ̀yin náà yẹn wá ń rẹ́rìn kàkàkàkàkàkà àbúrò má onífìlà ni kò lówó kò rówó ra fìlà kò rówó ra fìlà ìgbà tí ìgbà rówó ra fìlà ṣé ipò wo ni fìlà wà nínú Islam ìgbà tí ìrówó ra fìlà ṣé mo fìlà báyìí ọ̀rọ̀ pé mi ò rówó ra fìlà ọ̀rọ̀ pé mi ò rí ഏഹ് ṣé ọ̀rọ̀ pé mi ò rí owó ra fìlà ṣé ìrọ̀rọ̀ tá à ń sọ ṣé ọ̀rọ̀ pé aṣọ mi ò kọjá méjì nínú ayé mi ṣó ni ọ̀rọ̀ tí mo máa bá yín sọ ẹ̀yin wá ń fi ẹ̀ ń fi kẹ́ máa dé fìlà gíga láàní débi gíga láyé yín ẹ fi ń kó àwọn èèyàn jẹ ẹ wá ń pààrọ̀ bẹ́ ẹ bá ṣe ṣóò méjì lójúmọ́ aṣọ oríṣi méjì lẹ́wọ̀ bẹ́ẹ̀ lọ́rẹ̀ǹtì ẹ̀ ni o bẹ́ẹ̀ kó kalẹ̀ ni o I don't want I, I don't care I don't mind ẹ sì ní rí mi kí n fi aṣọ bá ẹnìkan kan sọ pé ó ń fi aṣọ ṣe ṣó àmọ́ ní ìsìn tá a wá sọ̀rọ̀ ńlá bàǹtàbàǹtà lẹ̀ wípé ẹ̀sìn tìjàníyà o ẹ̀sìn kọ̀dìríyà o ẹ̀sìn ṣàbílíyà o kì í ṣẹ̀sìn tó máa bọ́ gbà lọ́wọ́ yẹn lọ́jọ́ àdìkìyàmọ́ o tí ọmọ aládìsí wèrè ńgbò ti mú àdìsí wá láti sọ fún un pé àdìsí yìí àwọn àfààní kò wọlé ó tún mú àráyé mi wá a tún fún ní èsì ọ̀rọ̀ ní orí rẹ̀ ló wá wò pé à òun lulẹ̀ lẹ́ẹ̀kínní òun lulẹ̀ lẹ́ẹ̀kejì à ṣé bó wọn ṣe máa lulẹ̀ lọ́rẹ̀ wọ́n lo fọ́múlà pé kó da ìbátan àtẹ̀ṣẹ́ àwọn èèyàn síbi ọ̀rọ̀ fìlà mi kí lẹ fẹ́ fi fìlà mi ṣe kí lẹ fẹ́ fi aṣọ mi ṣe kí lẹ fẹ́ fi ṣe kí ni ọ̀rọ̀ fìlà ní aṣọ mi kí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ sùn fi ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wọn ẹrunú náà èmi ń ṣàlàyé ọ̀rọ̀ mo mú ẹ̀rí wá ẹ̀yin mú ọ̀rọ̀ wá ẹ dojú ẹ̀rú mo ṣàlàyé ẹ̀ fún yín ẹ̀ wá ní tẹ́sán ọmọ ju wípé fìlàpẹ́ kíkan ni mo mọ́ dé káàkiri kí ló kàn yín pa yín ẹ tún gbọ́ mi tó tún sọ. bàbá tẹ̀ sí rí ìbàdàn iṣẹ́ wo lẹ́ ṣe kódà ó yẹ kí iṣẹ́ wo lẹ́ ń ṣe jẹ́ kọ́ mọ́tàdí yẹn ibi mọ́tàdí yẹn gbé yẹn iṣẹ́ wo lẹ́ ṣe gan tẹ̀wùlẹ̀ tẹ̀wùlẹ̀ ṣe tó wọ́ọ̀dì tẹ̀lé kọ́ mọ́ṣáájì ìṣe kọ́ mọ́ṣáájì yẹn ló ṣe bàbá àdébẹ̀ àní ṣùgbọ́n bẹ́ẹ̀ bóyá mọ̀ ọ́n náà tẹ̀wùlẹ̀ ń ṣe tẹ̀lé kọ́. débi tó náà jẹ̀wọ́n ni àbí ṣùgbọ́n njọ́ tẹ bá ti ṣe kíní tó pọ̀ tẹ bá ti ṣe àwọn ẹgbẹ́ obìnrin bá ti ṣe wọ́n kéékèèké yẹn njọ́ kàn máa pààkì gbogbo ẹ̀ pọ̀ àwa máa kúṣẹ̀ sí máa bá yín wájú ọ̀kan máa kúṣẹ̀ sí ẹ já lọ sínú tó ń jẹ́ kókó ọ̀rọ̀. ṣe gbọ́ báwọn ó tún ní iṣẹ́ wo ni mò ń ṣe tí mo fi kọ́ mọ́ṣáláṣí ọ̀dọ̀ mi ṣé n tà ń sọnù ọ sọ pé o ti gba iṣẹ́ yín e FCC ọ̀rọ̀ sufi ń sọ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú EFCC ló tún gbé wọlé ọ bá ti fẹ́ kan petition mi kọkàn mọ́ máa ṣe bla bla bla bla bla bla lórí social media kó o petition mi sọ́dọ̀ EFCC pé kán wá ṣèwádìí ibi tí mo ti rówó tí mo fi kọ́ mọ́sálásí kó o tún ní kí wọ́n ṣèwádìí ibi tí mo ti rówó kọ́lé torí ó ń jọ yín lójú ó ń jọ yín lójú wípé ẹ ti gbọ́ nípa mi pé èmi kì í gba owó lóde mi è gbowó ọpẹ́ èmi è gbowó kútúbà mi è gbowó àdúà èmi sì lọ sí òde ń súná ọmọ kí n lọ mọ gbowó èmi è lọ sóde ń yàwó kí n lọ mọ gbowó ó ti gbọ́ ọ wá wò ó pé ah, ẹni tí kì í gbowó ọpẹ́ tí kì í gbowó kútúbà tí kì í lo òde. ìwé táwọn ma lọ níbo ló ti wá rí owó tó fi kọ́ mọ́sálásí níbo ti rówó kọ́lé níbo ló ti rówó tó fi lọ sí hajj hmm. ó yẹ ká o tún sọ fún EFCC pé bo ni mo ti rówó tí mo fi fẹ́ yàwó ó kó o fi kún un. kó tún fi kún yín pé ibo ni mo ti rówó tí mo fi ń bọ́ ìyàwó àtàwọn ọmọ mi ẹ̀yin tẹ́ ń gbọ́ àwọn bíbù yìí ẹ̀ sì ṣe làákàyè à ń sọ̀rọ̀ pé àkídà yín ìbáàdà yín kò wà in line with Islam la fi ní àsòfíà zátò tọ̀ríkọ́ khalafati al-islam ẹ̀sìn onísúfí ẹ̀sìn súfí onítọ̀ríkọ́ lòdì sí ẹ̀sìn ìsìláàmù ọwá ń sọ̀rọ̀ pé fìlà pẹ̀kí ni mo máa dé aṣọ mi ò kọjá méjì mọ́ṣáláṣí tí mo kọ́ ibo ni mo ti rówó tí mo fi kọ́ ọ. ṣé ìdáhùn sí àwọn ẹ̀sùn tá a fi kàn yín nù. yóò wà níkẹyìn ẹ̀ máa ṣíà prógrámù òun ẹ̀yin ó sì máa ṣíà rẹ̀ bẹ́ẹ̀ náà ah! yorùbá máa ń sọ̀rọ̀ kan pé tí aṣáájú wọn kò bá mọ̀nà ìgbẹ́ ni wọ́n jọ ọ́ wọ̀ bí aṣáájú wọn kò bá mọ̀nà ìgbẹ́ inú igbó ni wọ́n jọ ọ́ máa wọ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn ṣe rí kí lè fẹ́ ṣàmì prógrámù yẹn nìsín pé àbúrò ẹ̀ mọ́ o fìlà pẹ́ẹ́kì ló máa dé o kí ni problem fìlà mi rè kí ni problem yín pẹ̀lú fìlà mi what is your problem with my cap kí ni problem yín sọ̀rọ̀ sófin nu ẹ́ sọ̀rọ̀ sófin nu ṣé gbogbo tá a mú wá níta ní tí ò dáná sófí ibi tẹ́ fẹ́ hẹ̀jẹ̀ sí ni pé fìlà tèmi fìlà mi kí lọ́kàn yìí kí ló kàn yín pẹ̀lú fìlà mi ọ̀ní aṣọ méjì ni mo ní kí ni kí ló kàn fà yín mi ò bá ní aṣọ kan ìsáwà tọrọ aṣọ wọ̀ ní ọ̀dọ̀ rẹ láti gbọ́ bí ìgbà tí ẹ tàbíjọ mọ́ra lórí social media kí ni problem yìí pẹ̀lú aṣọ mi èmi fẹ́ tún àlẹ̀kẹ́ àmọ́ yín ṣe ẹ ẹ̀sìn ní ìrànlọ́wọ́ kankan tẹ́ ẹ lè ṣe fún mi nípa tayé ẹ wá tún wá ń fìlù sọ̀rọ̀ sí mi pé onífìlà pẹ̀kì ni mí ṣé yẹn wá túmọ̀ sí pé kí n mọ̀ sọ̀rọ̀ yín mọ̀ ni. tètè gba EFCC station lọ gba EFCC nearest station dàbẹ̀ lọ kó lọ fáìlì petition sọ ti gbọ́ aládìsí wèrè go and file petition against me kí EFCC kó wá ṣèwádìí ibi tí mo ti rúgbó mọ́sálásí kó wá ṣèwádìí. à ń sọ̀rọ̀ pé àlèkíámọ̀ yín yóò mẹ́hẹ tẹ́ bá kú sínú súfí ìwọ wá ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ fìlà ọjọ́ wo mi dákọ̀ fìlà rẹ rí bó ṣe máa ń yọra wá èmi mọ̀ pé ṣòro wa máa ń ṣe ọjọ́ wo ni mo sọ̀rọ̀ ọjọ́ wo mo sọ̀rọ̀ pé agbára tó wọ̀ lánàá ó yàtọ̀ fún tìjẹta tìjẹta ó yàtọ̀ fún tìjẹrin mo mọ̀ pé bí wọ́n ti fẹ́ mọ lu láìpù tiẹ̀ nìyẹn bó ti fẹ́ mọ lu ayé rẹ nìyẹn kó o sì máa pa irọ́ fáwọn èèyàn kó o máa da ojú ọ̀rọ̀ rù mọ́ àwọn èèyàn lọ́wọ́ bó ti fẹ́ lu láìpù ẹ nìyẹn ṣùgbọ́n tí wọ́n bá ti yan ìṣìnà ní ọ̀nà àwọn tí ń gbọ́rọ̀ rẹ a gbọ́dọ̀ máa là wọ́n lóye. so pé o fi fìlà bú mi kì í ṣe ègbú o kì í ṣe ègbú kódà tó bá wù mí mo lè mọ́ dé fìlà tó bá tún wù mí mo lè mọ́ dé fìlà dédé mo lórí mi ipò owó ní fìlà dídé wà náà tí màá fi máa kó tí màá fi máa dé fìlà five thousand sórí níbi tí ebi ti ń pa àwọn kan nítòsí ọ̀dọ̀ mi èyí àwọn adé fìlà five thousand sórí irú owó àti wo ni irú òṣùnà wo nu ibi tẹ́bi ti ń pa àwọn kan nítòsí mi èmi àmọ́ wọ agbádá tí wọ́n máa ṣiṣẹ́ ọ̀nà sí láì gàtí pé mo jọba láì gàtí pé mo joyè mi è sọba mi è sì joyè. I'm just an ordinary àfà nígbà máa kó sínú aṣọ dẹ̀kun ńlá àyàtọ̀ síra wa o kò ti yí ọ àyàtọ̀ síra wa so ọ̀fẹ́ kan sàn kó sọ pé agbára rẹ ò ká kó kó máa fún mi lésì pé iṣẹ́ tí bàmí rẹ gbé fún ọ pé agbára rẹ ò ká ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ ara pàgbára rẹ ò ká náà ló fi ń sọ wípé ọmọ kó tí n bá ti ṣe ẹ́písòdù bíi mẹ́wàá ọwà ọwà ọwà ó máa kọ̀m̀pẹ́sì ẹ́písòdù mẹ́wàá ó kọ̀m̀pẹ́sì ẹ̀ ọwà àfi ṣe ẹ́písòdù ẹ̀yọ kan alcohol bọ́ọ̀lù ṣe kọ̀m̀pẹ́sì kò wà kọ̀m̀pẹ́sì bùnà. àmọ́ torí pé kò sí ní tó ọfẹ́ máa sọ yukọ ọmọ ní ẹ bàbá tẹ̀gì fi rí onífìlà pẹ́ẹ́kì aṣọ rẹ̀ kọjá méjì ẹ̀yìn bó ti rówó tó fi kọ́ mọ́síláṣí nothing more kò sí tó fẹ́ sọ kò sí tó fẹ́ sọ ìyẹn ò dí lọ́wọ́ o i'm continue ó ti yé mo ń tẹ̀wájú ni o pẹ̀lú ògùn ọlọ́run mo ń tẹ̀síwájú ni ẹ tó gbélé. àwọn náà lórí ẹjọ́ wẹ́wẹ́ òun Ẹ bá wa lẹ́nu ẹ̀ ní. Ẹ bá wa lẹ́nu ẹ̀ ní wọ́n pẹ̀lú ẹ̀yìn. Àwọn ọmọ ìlú bá tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ tó lù wá. Àwọn òṣè ọmọ ẹ̀sọ̀lù fífì. Ẹ̀sọ̀lù fífì ẹ̀ kò rẹ̀ ọ̀túnwá náà. Ẹ̀sọ̀lù ọ̀ndúrẹ̀. Àwọn ọmọ ìlú bá tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ lọ rẹ̀. Àwọn ọmọ ìlú bá tẹ́lẹ̀ lọ rẹ̀. Ṣé gbọ́? Nígbà tí bàbá oní sọ̀rọ̀ gba ọmọ aládìsí wèrè nígbà tí wọ́n rí pé ọmọ tí àwọn fọkàn tán táwọn gbójúlé táwọn gbójúlé wípé yóò tún ojú àwọn ṣe yóò sì tún ẹ̀yìn àwọn ṣe wọ́n wá rí pé kò tiẹ̀ lé kò lè tún ojú gan ṣe kò lè tún ojú gan ṣe mọ́ ó ti ń sọ̀rọ̀ aṣọ méjì ntí ò kàn ọ́ bàbá náà ti gbọ́ tó sọ bàbá rí pé this is a great disappointment ní ọmọ tí mo lérí lè ka pé èmi ọmọ bá nǹkan mi lọ òun ọmọ fún yín lésì lọ́wọ́ adẹ ti ń sọ pé ẹ wà búrọ̀ yìí mọ́ ẹ fìlà pẹ́ kíní máa dé ẹ aṣọ rẹ̀ ọlọ́sọ méjì tí máa wọ̀ tí máa tí máa pa tí máa pààrọ̀ rẹ̀ ẹ kan bíi green ọ̀kan bíi blue oh ọwọ́ wò pé oh God this is a great disappointment this is a great disappointment bàbá fúnra ara wọn wọn wà ní ọ̀dà kò burú a ṣe bí ọ̀kájú ẹ̀ ni àmọ́ ń gbà tó ọ̀kájú ẹ̀ mọ́ ní ìsìn àga sí pé káyà máa ṣe lọ fún ara wa nù o ká máa ṣe kíni ká máa ṣe lọ fún ara wa. àwa náà lórí ẹjọ́ wẹ́wẹ́ o ẹ bá wa lẹ́nu ẹ̀. ẹ bá wa lọ ẹjọ́ wẹ́wẹ́ ṣe àwa ní olùbádẹ́ni bá lẹ́yìn tó bá. àwọn òṣèré ọmọ ẹ̀sọ́lù fífì. ẹ̀sọ́lù fífì ẹ̀sọ́lù ọ̀gbìn. àwọn àti bàbá tọ́ bàbá ti ṣèkọ̀ bàbá ti rìsúùmù ṣiṣẹ́ o bàbá ti padà tẹnu iṣẹ́ agbára àfa aládìsí wèrè àwọn nípa agbára rẹ̀ ò ka wọ́n ti á rí i pé kínní ti fẹ́ tẹ̀ fún bàbá wa ní ẹlẹ́jọ́ wẹ́wẹ́ làwọn náà fúnra ara ilẹ̀ pera ẹ ní ẹlẹ́jọ́ wẹ́wẹ́ o ẹ mọ̀jẹ̀ ń gbọ́ pé pé mo rí yín fín o mi ìrẹ́ àgbàlagbà fín o fúnra ara ilẹ̀ ìpínlẹ̀ ayé ní kí ni ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ìjà gbọ́. ẹ bá wa lẹ́nu ẹ̀ ẹ bá wa lẹ́nu ẹ̀ lórí ẹjọ́ wẹ́wẹ́ àwa ẹjọ́ wẹ́wẹ́ o ẹ bá wa lẹ́nu ẹ̀ bá wa lẹ́nu ẹ̀ ẹ àwọn òṣèré ọmọ ẹ̀sọ́lù fífì ẹ̀sọ́lù fífì ẹ̀ kò rẹ̀ ẹ̀sùn ọdún ẹ̀. Ṣẹ̀gbẹ́ bá wọn, bàbá ní ẹlẹ́jọ́ wẹ́wẹ́ làwọn. Èmi ò mọ̀ pé ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ní o, èmi ò mọ̀ o. Àfi bí ẹ ṣe pera yín bẹ́ẹ̀ ní ìsìn, gbogbo ayé sì ti gbọ́ pé ẹlẹ́jọ́ wẹ́wẹ́ nìyí. Ṣé ẹ wá ẹjọ́ wẹ́wẹ́ yín yẹn? Ẹ máa kó bọ́ta ẹ ní ẹ episode fifty ẹ episode hundred gbogbo episode ẹ ṣe ní ìsìn kèémọ́ sí kèépé ẹ máa pa episode sí lọ o fẹ́mi náà ṣe ń kọ́ sí kẹmọ́ ní episode one episode two lórí sọ̀rọ̀tù sábì tẹ kọ́kọ́ ṣe kéèyàn jẹ́ episode one ó ti yé so kéèyàn jẹ́ episode one so bóyá dàbẹ̀ ni pé ẹ ti ṣe mẹ́ta tàbí mẹ́rin. lẹ́yìn ìgbà náà gbogbo ẹ́písòdù yìí láti kọjá márùn lórí ọ̀rọ̀ yìí so ẹ wá máa kọ́ lọ báwọn ẹ máa kọ́ lọ báwọn ẹjọ́ wẹ́wẹ́ yìí yẹn ẹ máa kó bọ́ta ẹ máa kó bọ́ta èmi ní ìsìn mo ti líìdì yín mo ti wà ní ẹ̀sùn tàbí lẹ́yìn so ẹ wá náà fẹ́ gbà lèmi bá wẹ́wẹ́ ẹ problem ẹ bọ́ta. kẹ́ ẹ kọ́kọ́ lé mi bá kẹ́ ẹ tó wá ń jà nílẹ̀ kẹ́ ẹ ti gbọ́ gbogbo ẹjọ́ wẹ́wẹ́ yín yẹn ní ìmọ̀ bá yín yànnànà rẹ̀ ìmọ̀ bá yín ṣe ṣẹ́ríù fún ètò bá yẹ kí n ṣe ṣẹ́ríù fún màá ṣe ṣẹ́ríù rẹ̀ ètò bá yẹ kí n ṣe rọ́dù fún màá ṣe rọ́dù rẹ̀ pé mo ti mọ̀ pé ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ni yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pera yín. tọ́ bàbá mo fẹ́ kẹ́ kẹ́ jókòó kẹ́ gbọ́ nínú àwọn ọ̀rọ̀ tẹ́ sọ nínú àwọn ẹjọ́ wẹ́wẹ́ èyí tẹ́ sọ kẹ́kẹ́ gbọ́ ẹ máa gbọ́ bàbá o bàbá tí wọ́n sọ pé ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ni àwọn. kí ni ọ̀rọ̀ tí a fẹ́ sọ ẹ máa wá àyà kan tó àná sọ́tò àdéhàbù wà látàdé lódí sọ́sà ní àmì 52 tẹ̀sí ní ẹ̀dùn náà lọ́pàá àwọn obìnrin gàdá ìwàdà ṣe ó ní afẹ́ sọ̀rọ̀ lé lórí torí pé àwọn ọ̀rọ̀ tí mi bá ń sọ mo gbọ́dọ̀ máa sọ̀rọ̀ fún yín pẹ̀lú àwọn ẹ̀rí tó bá fẹsẹ̀ múlẹ̀ nígbà tí bá wá rí àwọn tí wọ́n máa ń yí ọ̀rọ̀ àwọn wùràfáàj tí wọ́n ń pera wọn ní àlùsùn náà ti wọ́n jà máa wùràfáàj ni wọ́n òpùrọ́ wùràfáàj hmm, àwọn tó máa ń yí ọ̀rọ̀ padà hmm, tó máa ń yí ọ̀rọ̀ padà. ṣé ẹ gbọ́ tí bàbá sọ bàbá fẹ́ wọ́n fẹ́ bú àlùsùn náà wọ́n wá lọ sọ lárúbáwá wọ́n á ní alẹ́kùràfáàt alẹ́kùràfáàt àwọn tẹ́ máa ń yí ọ̀rọ̀ padà aládìsíwèrè ṣé ìtumọ̀ alẹ́kùràfáàt ni àwọn tẹ́ máa ń yí ọ̀rọ̀ padà tún gbọ́lẹ̀ kan sí. kí ni ọ̀rọ̀ tí a fẹ́ sọ ẹ máa wá. Ayà àgbàtọ́ àna ṣọ́tò àdìhàb. Wà látàdé rúdí. Ṣọ́tò àdìhàb fifty two. Tẹ̀sí ẹ̀dú náà lọ́pọ̀ àwọn bèrègàdá ìpòwàdà ṣe. Ó ní abẹ́ sọ̀rọ̀ lé lórí. Torí pé àwọn ọ̀rọ̀ tèmi bá ń sọ mo gbọ́dọ̀ máa sọ̀rọ̀ fún yín pẹ̀lú àwọn ẹ̀rí tó bá fẹsẹ̀ múlẹ̀ nígbà tí ẹ bá wá rí àwọn tí wọ́n máa ń yí ọ̀rọ̀ àwọn hurafat tí wọ́n ń pera wọn ní àìsùn náà sì wọ́n ti jàmá hurafat ni wọ́n òpùrọ́ yí ọ̀rọ̀ àwọn hurafat tẹ̀ mọ́lẹ̀ nígbà tí ẹ bá wá rí àwọn tí wọ́n máa ń yí ọ̀rọ̀ àwọn hurafat. nígbà tí ẹ bá wá rí àwọn tí wọ́n máa ń yí ọ̀rọ̀ àwọn kurafat afáàládé sì wèrè dó ọ̀rọ̀ rẹ ni pé ìwọ ti ń fake tired ni bàbá fi gba iṣẹ́ kúrò lọ́wọ́ rẹ̀ ṣé ìtumọ̀ alikurafat ni àwọn tẹ́ máa ń yí ọ̀rọ̀ bá ní sọ fáyé kí ni ìtumọ̀ alikurafat. tí wọ́n ń pera wọn ní alìsúnmọ̀ wọ́n ti jẹ̀ máa kòràfáàtì ni wọ́n òpùrọ́ kòràfáàtì hmm, àwọn tó mọ yí ọ̀rọ̀ padà hmm, tó mọ yí ọ̀rọ̀ padà. irú bàbá yìí ní ìsìn wọn láwọn ní àwọn tí wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́ ṣé tí wọ́n ń kọ́ àmọlé kí ó náà nù alekòràfáàtì àwọn tẹ máa ń yí ọ̀rọ̀ padà ṣé ìtumọ̀ ẹ̀ nìyẹn nínú kéwù. àfa aládé sì gbèrè nígbà tó gbọ́ tí báàmì rẹ̀ sọ eléyìí kí ni ojú ò ti ti pè wọ́n pé bàbá alukurafat kò túmọ̀ sí àwọn tẹ́ máa ń yí ọ̀rọ̀ láì tó ẹ tó máa gbọ́ o. kí ni ọ̀rọ̀ tí a fẹ́ sọ ẹ máa wá àyàkátó àdéhàbù. wà látàdé rúdí ṣọ́ṣọ́ lẹ́mù bìbì tó tẹ̀sí ẹ̀dùn náà lọ́pọ̀ àwọn bẹ̀rẹ̀gàdá wà láṣẹ ó ní afẹ́ sọ̀rọ̀ lé lórí lórí pé àwọn ọ̀rọ̀ tèmi bá ń sọ mo gbọ́dọ̀ máa sọ̀rọ̀ fún yín pẹ̀lú àwọn ẹ̀rí tó bá fẹsẹ̀ múlẹ̀ nígbà tí ẹ bá wá rí àwọn tí wọ́n máa ń yí ọ̀rọ̀ àwọn murabbat tí wọ́n ń pera wọn ní àlùsùnà tí wọ́n jẹ̀ máa ni wọ́n òfurọ́ hmm, murabbat àwọn tí wọ́n máa ń yí ọ̀rọ̀ padà tó máa ń yí ọ̀rọ̀ padà. ẹ̀rí hmm, pé gbàgbé ọlọ́wọ́ alẹ́ kò tí lọ́la ọ̀rá ṣúnà òfurọ́ làwọn náà àwọn tí wọ́n máa wọn nígbà tí wọ́n bá pa ṣẹgbọ́ bàbá tí wọ́n ní ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ni àwọn èmi náà sì ti mọ̀ wọ́n sí ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ṣùgbọ́n bàbá oní sọ̀látò sábẹ́kì sọnù gangan ni ó jẹ́ èké ìwọ̀n e wọ́n tún ń mú ọ̀rọ̀ míì wá wọ́n tún ní kàrọ̀sùn wọ́n ní àwọn tẹ́ máa parọ́ tí wọ́n wàá fi ọgbà yí irọ́ wọn po wọn tún ní ìtumọ̀ ẹ̀nu ìtumọ̀ àròsù nìyẹn. àlùmọ̀kẹ́sì yìí náà àwọn àwọn ìmọ̀kéwù wọ́n máa ń járọ̀ ni. àwọn akọ́rọ̀ ni gbogbo wọn ń wọ́n aláìní. wọ́n máa pè wọn tún ní gbogbo àwọn àlàhàrá súnà wọ́n mọ̀ kí wọ́n wà ara gbàdí ó ẹ̀yìn tó àwọn ìkéjì ń tààsọ kùrákùrákù àbí wàkùrákù àwọn ìyẹn ṣé wọ́n ń pè sí lẹ́nu ní bàbá ẹ̀yìn lẹ́tà dápọ̀ àlòkùrà pààkì wọ́n ti tún á di bí ẹni tó wọ́n ń pè sí lẹ́nu ni anyway ní ẹsẹ̀ iṣu. a lọ wáyé bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan. tá a bá fẹ́. kí àkídà sí wọn. kí àkídà sí wọn. tọ́ bàbá nígbà tí bàbá ń sọ̀rọ̀ yìí bàbá oní sọ̀rọ̀tù sábìkì sọnù àwọn ọmọ kí ó jókòó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ó jókòó lẹ́gbẹ̀ẹ́ òsì ṣé wọ́n ń pòlú ti ọpọlọ wọn pẹ̀lú ìtùkùtù pẹ̀lú ìtùkùtù ìṣùkúṣù náà sì ni wọ́n sì gbé sórí social media wọ́n tó sì wá jẹ́ aládèsí wèrè tí wọ́n tẹ̀ tún lọ sí ìlú òkèèrè lọ kéwù èyí ṣe tí ìwọ kò pe báàmì rẹ sí àkíyèsí pé à ìtumọ̀ tẹ́ ẹ tú àlùkòrò àfáàtù sí yìí o kò gbá bẹ́ẹ̀ lọ o kò gbà bẹ́ẹ̀ lọ o ṣé ẹnu bí bàbá ni torí kí bàbá ẹ̀já wò ẹ̀já wò náà sẹ́nu pé wọ́n ni. ó ní kúrò alẹ́ máa sọ mo gbà wọlé fún un ó lè ṣe ní náà bẹ́ẹ̀ ni ẹnu yóò ní ìgbẹ́sẹ̀ àádọ́gbọ̀n ọmọ adẹ́mọ̀ máa ń ṣe bẹ́ẹ̀ nígbà fún un. gbogbo yẹn ṣe ṣe. Ẹnu a máa gbé èèyàn. Pẹ̀lúkúlẹ̀ á ní ní àbúwájú, pẹ̀lúkúlẹ̀ ìyàwájú kàbúwájú. Pẹ̀lúkúlẹ̀ á ní ní gbogbo àfà. Ẹ bá rí tó máa tẹ̀lé dé ìdíje rẹ̀ rẹ̀. Ṣé ìdí wọn wá ẹ̀wù bá ti gbé ara sí olórí ìlú ni ẹ̀? Àmà ni ẹ̀ Ní olórí ìlú ni ó. Ọ̀hún ìwọ́n náà pè wọ́n sọ. Àwọn olórí ìlú ni ó Láàrin ká ẹgbọ́ yìí, ń tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wípé nígbà tí bàbá oní sọ̀rọ̀tù sábẹ́kì sọnù wọ́n dákọ sábù míà nígbà tí mọ́là rọ́wà sí ó túmọ̀ rẹ̀ ó pè ní seventy instead of eh, seven hundred wọ́n pè seventy so bàbá wa ń sọ pé a mọ wáyé bẹ́ẹ̀ pé ṣùgbọ́n àwọn tí wọ́n ń sọ àṣìṣe. So, wọ́n wá sọ pé ònu o òní ò yàtọ̀ láàrin seventy àti seven hundred so wọ́n á fún ẹ tó bá sọ bẹ́ẹ̀ wọ́n fún lépè bàbá ṣe rí ọ̀rọ̀ tí àwa ń sọ tàbí tá à ń sọ kìí ṣe irú ọ̀rọ̀ pé èèyàn sì kí ó pè tàbí Eh, ó fẹ́ pé seven hundred ó wá pè ní seventy àwa mọ̀ wípé nígbà míì ń bẹ tọmọ nìyẹn ó jókòó láti sọ̀rọ̀ tó dá sí pé ọ̀tọ̀ ni tí ó ní lọ́kàn tó ń fẹ́ sọ ọ̀tọ̀ ni tí ó jáde lórí ahọ́n rẹ̀ àmọ́ wáyé bẹ́ẹ̀ nígbà míì ń bẹ tó dá sí pé ìyẹn lè kéwú kó fa kéwú lẹ́nu tó dá sí pé nígbà tó bá fẹ́ túmọ̀ rẹ̀ ó lè túmọ̀ rẹ̀ bá mi ló ti yé tí ó ṣe mistake bẹ́ẹ̀ náà ni òǹkọ̀wé òǹkọ̀ tíra so àtàtà fi rí typographical errors gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹ má wà ní agbo ọ̀rọ̀ ìmọ̀ yóò mọ̀ pé kì í ṣe àbùkù ló jẹ́ lára olùmọ̀ inú ènìyàn inú ènìyàn kì í sábùkù ló jẹ́ èyí tó jábùkù òun ni pé kí wọ́n kọlù attention nìyẹn sí pé à kò mà rí bẹ́ẹ̀ ti sọ yìí kọ́ wa ká gidi borí ìyẹn gangan làbùkù bẹ̀ tó ti yé ìyẹn gangan ní àbùkù bẹ̀ ká ṣe mistake ó wà aláwọ̀ nìkan ló dé ló di èèwọ̀ fún láti ṣe mistake òun ṣe mistake ń tiẹ̀ ṣùgbọ́n àwa a lè ṣe mistake so tí wọ́n wá ṣe mistake tí wọ́n wá kọlù attention wá sí ìtòkù ní pé ká accept so èmi ò sí nínú ẹ tí wọ́n fìyàn sí yẹ̀yẹ́ pé ẹ à ẹ wo ara ẹ wo arọ́wọ́ àti rẹ̀ kò mọ̀ yàtọ̀ láàrin seventy àti seven hundred kí wá capitalize lórí ìyún èmi ò sí nínú gúrùpù àwọn yẹn èmi ò sí nínú gúrùpù wọn ok torí èmi náà lè ṣe mistake èmi náà lè ṣe irú similar mistake bẹ́ẹ̀ ọ̀rọ̀ oní ẹ̀ẹ́. Eh, alukurafat tẹ́ túmọ̀ sí àwọn tẹ́ máa ń yí irọ́ mo kàyẹ́ náà kún mistake bó tilẹ̀ gbà sí wípé ẹ fẹ́ lu ọ̀rọ̀ yẹn láti fi bú àwáàdù súnà ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ṣe jẹyọ ẹ fẹ́ fi bú wa ni ẹ fẹ́ fi sọ̀rọ̀ sí wa ni wípé àwọn àlùsúnà àwọn ni alukurafaati àwọn ni karosun àwọn ni mukazibun ẹwà good ẹ good ẹ good inú èdú ẹ ẹ bá lọ kọ́ṣẹ́ ìbú lọ́dọ̀ arúnà kútó kú torí ẹ lọ. kọ iṣẹ́ ìlú bíbú lọ́dọ̀ haruna haruna ṣọlá ni o haruna ẹ̀bá lọ àbí lọ́dọ̀ tata lọ tàbí ní ọ̀dọ̀ epo àkàrà tàbí ní ọ̀dọ̀ gbogbo àwọn yẹn hmm. so kódà kẹlẹkọ lọ́dọ̀ kébé kébé kwara kébé kwara kókọ ẹbí yẹn sì máa ń bú yẹn bóyá at least bẹ́ẹ̀ bá excellent bẹ́ẹ̀ bá very good níbẹ̀ so karosun khurafat mukadibun ẹ gẹ́ẹ̀tì túmọ̀ dáadáa ẹ gẹ́ẹ̀tì túmọ̀ dáadáa pàápàá ẹ sì ń sọ ẹ tún fi ń rinlẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ sí ọmọ tí àfa àrọ́wà ti ń fi lérò pé hùn hmm, tó tún fi lérò pé yes ah, àfa àlárí lórí irọ́ kí ni jẹ́ khurafat àfàlà di sìgbèrè what is khurafat ẹ lọ gúkù fún khurafat superstition jẹ́ khurafat àwọn khurafat òun ni alhadith al ọ̀rọ̀ kan ní ń jẹ́ khurafat. Al, ọ̀rọ̀ kan hadithun ọ̀rọ̀ kan tí ó dùn létí tó jẹ́rọ́ ọ̀rọ̀ tí ó dùn létí ẹ́ tó jẹ́rọ́ ní ń pè ní kí ni o kùràpáàt kìí ṣe òkùrọ̀ níjẹ́ kùràpáàt bàbá kìí ṣe òkùrọ̀ níjẹ́ kùràpáàt kìí ṣe ìṣòkùrọ̀ ní jẹ́ kí ni o ní jẹ́ kùràfàt ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí ó dùn tó dùn létí ọ̀rọ̀ tó dùn létí tó dẹ̀rọ̀ ní ń pè ní kùràfàt so kìí ṣe òkúrò níjẹ́ kùràfàt kùràfà oní singular kùràfàtún ní singular kùràfàtún oní plural so superstition kí ni ń pè ní superstition àwọn ọ̀rọ̀ kan tí ó máa ń dùn tó máa dùn táwọn èèyàn máa fẹ́ gbọ́ àmọ́ tó gá sí pé ni bí àpẹẹrẹ ní ìsìn bíi kíyàn máa sọ ìtàn ìjàpá kó wá máa sọ̀rọ̀ ìjàpá bí ẹni pé èèyàn ni ìjàpá kó máa fún ní àwọn kárátà tí máa bẹ lára ènìyàn náà pé ó lọ sí oko olóko ó lọ jókòó ó lọ jí ṣùwà kankan gbogbo alamọ ẹranko tó ń pè ní jàkà bọ́ọ̀lù sì fẹ́ mú ọkọ́ tó fi jí ṣùwà ṣùgbọ́n ta bá ń sọ àwọn ọ̀rọ̀ yẹn ẹ níjọ́ náà lọ́ọ̀ tẹ́ máa ń sọ fún wa tẹ́ máa ń pa àwọn àlọ́ yẹn fún wa ìmọ̀ dùn gan wọ́n máa ń dùn létí wa á dùn gan ṣùgbọ́n rọ̀ ni irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ irú àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nígbà máa ń pè ní al so ṣẹwárí ti kharosun kharosun tẹ̀wí yẹn kharos kazab ló ń jẹ́ bẹ́ẹ̀ kharos kazab ló ń jẹ́ bẹ́ẹ̀. nínú alukur'an ọlọ́ni kùtìlá alẹ́kàrọ̀sùn wọ́n ṣẹ́bilé àwọn òpùrọ̀ àwọn ògbólógbò òpùrọ̀ àwọn tó gá sí pé òmùlòmù ni wọ́n máa ń mú òmùlòmù ni wọ́n máa ń mú ohun tí ò ṣẹlẹ̀ ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀ ohun tí ò ṣẹlẹ̀ ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀ àwọn náà ń pè ní karosul ohun tí ò rí bákan ni wọ́n sọ pé ó rí bákan àwọn ní karosul ọtíyé so kùtìlá àlẹ karosul wọ́n ti ṣẹ́bi lé àwọn òpùrọ́ o àwọn àwọn tó gá sí pé aláhẹ̀ẹ́sọ ọ̀rọ̀ ni wọ́n àwọn ní máa ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ ẹ̀ka àwọn ní carros tó yé bá mi sìn kurafat kìí ṣòkùrọ̀ irọ́ gangan ni odùrọ́ ọ̀rọ̀ tí èèyàn sọ tó dùn létí bíi tó dùn lẹ́nu bíi iyọ̀ àmọ́ tó dá sí pé irọ́ ló so wọ́n sì máa ń fi àwọn ìtàn ẹranko tá a máa ń sọ tá a máa ń sọ̀rọ̀ wọn bí ẹni pé pé èèyàn ni wọ́n bí ẹni pé èèyàn ni wọ́n so irú àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn ló bọ́ sára korafat tàbí ṣe sáǹpù àpẹẹrẹ fún korafat ṣẹwárí karos karos ìtumọ̀ rẹ̀ ni kazab ẹlẹ́wọ̀n ní dictionary ẹlẹ́wọ̀n fún ara yìí karos bimana kazab so òkùrọ̀ ògbólógbò òkùrọ̀ ní jẹ́ karos ẹni tí máa ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri ohun tí ò ṣẹlẹ̀ tí ó sọ pé ó ṣẹlẹ̀ ní kí ni o karos tó gá sí pé tàbá abilé rẹ̀ ni à mo lérò kó ṣẹlẹ̀ ni mo lérò pé bó ṣe rí nìyẹn ni náà ń pè ní karos ṣe wá rí mukadibu mukadibu òun nìkan lẹ gbà ẹni tí máa ń pe òdodo nírọ́ ẹni tí máa ń pe òdodo nírọ́ ìyẹn ni pé ọkà zábà acidic so ló gá sí pé ìdàkejì mukadibu òun ni musodiku ìdàkejì mukazib òun ni musodik gbogbo ibi tí kùránì ti lo mukazibu fàwáìlú lè mukazibi yìí fàwáìlú lè mukazibi yìí ìyáná ìyáná wáìlú kọ́ máa àwọn tí ń pe òdodo nírọ́ yálà wọ́n pe kùránì rọ́ ni o yálà wọ́n pe ọjọ́ ọ̀kẹyìn ọjọ́ àjíǹde wọ́n pe nírọ́ ni o yálà wọ́n pe ìṣirò iṣẹ́ wọ́n pe nírọ́ ni o ẹni tó bá máa ń pe tó rinlẹ̀ tó gbódòdó tó pè nírọ́ òun náà máa ń pè ní ah, alimukabdib alimukabdib so kò sẹ́ni tí kò lè ṣe mistake right ṣùgbọ́n. àníyàn yín ò dáa lórí ibi tẹ́ ẹ fẹ́ lu ọ̀rọ̀ yẹn sí ẹ fẹ́ lu ègé sí wa ni ẹ wá wò ẹ wá rí lò ẹ wá rí lò ẹ rí lò kòrọ́fà ìrọ́ ló bẹ́ẹ̀ kì í kò síbi kankan tí kòrọ́fà ti túmọ̀ sí òkòrọ̀ irọ́ ọ̀rọ̀ tó dùn létí àmọ́ tó jẹ́ irọ́ ní ń pè ní kàrọ́ọ̀sù kàzáàbù ló túmọ̀ sí òpùrọ́ ni mùkàdíbù ni àwọn tẹ́ máa ń járọ́ àwọn tó ga sí pé ẹni tí ó dòdòdò wọn á pè nírọ́ ok so baba, tí ọmọ yìí ọba lè pè sákìyèsí níwọ̀n pàṣẹ ti gbéra yín sórí social media àti àti pé ẹ̀sọ́ bàbá fẹ́ fún ní láàdá láàdá olóore kó tún ń ṣe lórí rẹ̀ so ọ̀rọ̀ yẹn bó ṣe jẹ́ nìyẹn ẹ padà sínú dictionary kẹlọ rèé wò tí ẹ bá bá bẹ́ẹ̀ kẹjẹ kí n gbọ́ táwa náà lọ tún tíyàwó ó ti yé so ṣé wàá rí ẹjẹ ń wò náà o. Ah, mi ò pèpè ọ̀rọ̀ yìí lọ́wọ́ ńṣe ni bá jù sí ṣe ni bá jù sí yín kò sí nítòsí ọ̀rọ̀ ọkàn jọ mi wọ́n tí mo fẹ́ sọ́bẹ̀ ni wípé òkú tí wọ́n bá sọ ọmọ pẹ̀lọpẹ̀ sọ ọmọ ni kurafat ọ̀rọ̀ dídùn àmọ́ tó jẹ́ irọ́. súfí lónìí ọ̀rọ̀ tó dùn àmọ́ tó jẹ́ kíni tó jẹ́ irọ́ súfí lónìí súfí lónìí sẹ́ẹ̀mù bẹ́ẹ̀ ni ẹjẹ́ bí lápẹẹrẹ ní ìsìn ẹ wo bí ọ̀rọ̀ ṣe dùn tó sọ̀rọ̀ tó lè fàáṣì ẹyọ kan ọdọ́gba sí àlòkùrọ̀ àárín nígbẹ̀gbẹ̀rún mẹ́fà tí ó dùn létí ó dùn létí kí ló bá dé ìrọ́ ló bá dé so ẹja fi yòókù pàrọ̀ náà so kọ́rọ̀ dùn burúkú burúkú létí tó sì jẹ́ irọ́ nínú súfilẹ́sì bá karos kéèyàn máa sọ ọ̀rọ̀ kó máa kó máa parọ́ kó máa parọ́ súfì ló jẹ́ kí n máa mú ọ̀rọ̀ kan wá pé àwọn irọ́ ńláńlá tí Ṣéhù Ahmada Tijani pa tí àwọn mùrídì àwọn mùrídì rẹ̀ gbà sí òdodo so kíyàn jẹ́ ògbólógbò kùrọ̀ òun sùfì ni máa jẹ́ torí pé àwọn tó jẹ́ fáńdà sufism òpùrọ̀ ni wọ́n. O òní wọn. so àbí ṣé irọ́ kọ́ ni ṣéwù Ahmad Tijani ọ̀nkù tíje ṣé irọ́ kọ́ ló pa nígbà tó sọ wípé ànẹ́bì pàdé òun ní ànẹ́bì pàdé òun ànẹ́bì sallallahu alaihi wasallam ó pàdé òun lójú ayé ní Cairo tó tún sọ wípé nínú àmì tẹ́ẹ̀fì máa dáhùn wòlíì mọ̀ ni pé wọ́n máa rí ànẹ́bì lójú ayé lẹ́yìn ikú ànẹ́bì ṣe rọ́kọ́lọ́pàá ṣe irọ́kọ́ ni ọkù tí yé pa tó sọ wípé aṣọ funfun táwọn máa ń tẹ́lẹ̀ yẹn o aṣọ funfun yẹn o àwọn máa tẹ́lẹ̀ àwọn máa tẹ́lẹ̀ láti fi gbàlejò ànẹ́bì àti àwọn àròlé rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ṣe irọ́kọ́ ni ọkù tí yé pa sọ̀rọ̀ ẹ̀yin lè rẹ̀ pé alison lè máa ń parọ́ ni ẹ̀yin lè máa ń parọ́ náà orígun ẹ̀sìn yín àkọ́kọ́ irọ́ pípa àti ìparọ́mọ́ni ni ó ti yé irọ́ pípa àti ìparọ́mọ́ni ni kíyàn sì pé nǹkan ní kókò lódó nírọ́ ìṣẹ́ ọwọ́ ìlú ṣubú ni lọ́bi bí a ti pé ọlọ́run bá pèrè ní ẹyọ kan ẹ̀yin pè nírọ́ ẹni anta hùwà anna hùwà hùwà hùwà ana huwa anta huwa anti huwa ṣẹ̀rí bá so unfortunately fún yín bàbá ẹ fẹ́ sọ òkò ọ̀rọ̀ sí àlùsùn náà òkò ọ̀rọ̀ yẹn ọkàn ta padà sọ́dọ̀ yìí ni so ẹ má fi ṣèbínú ẹ má fi ṣe ìbínú tó ti yé gbọ́dọ̀ sí kádàrà àti yín nìyẹn gbọ́dọ̀ sí kádàrà àti yín nù tọ́bádọjọ́ míì ẹ̀ẹ̀kan ní máa sọ̀rọ̀ sí alùsùnà láì gà sí pálùsùnà dá ọ̀nà tí ó fi lẹ́tọ̀ọ́ sí kíkẹ́ ẹ máa sọ̀rọ̀ sí just anyhow tó ti yé so ẹgbẹ́ àtẹ̀wájú. fi àwọn ẹ̀rí ọ̀rọ̀ múlẹ̀ lórí pé ìjẹ́ tó fi lójú ọ̀nà ni àti àwọn tó ń pera wọn ní àlejò náà tó wọ́n ti àmàrà kò sí àlejò náà gan tó kọjá sóbì. kò sí àlejò náà gan tó kọjá sóbì bàbá ń bẹ́ sóbì òun ti àlejò náà. kódà tó tó kí bá ṣe sóbì òbí ṣe pọ̀ tùlùmí. àlejò sóbì ọ̀rọ̀ àti ẹ̀sùn kìíní sọ́ni pé ìwàkiwà ló máa wù ìṣekúṣe ló máa ṣe. ìṣekúṣe ló máa ṣe ìṣọ́kúṣọ ló máa sọ ìwàkiwà ló máa wù tọ́wọ́ wá sí ẹ̀sùn bí. ṣé kí bàbá ẹ̀ fọ́ ni bàbá ẹ̀ fọ́ ni gan-an wọ́n ní kò sí àlùsùnà kan àfi oníṣòfì. Eh, ẹ̀ sì máa ní alụsụ náà tẹ̀bí ní oníṣúbí ńgbà tẹ́ pé kò sí àdùsùn kan àfoníṣúbí wáyé tẹ́ ẹ̀ máa alụsụ ní àdùsùn àwa tó wá pè wá ní ń bà wá jà bàbá ẹjọ́ yín èé tẹ́ ẹ̀ mọ pera yín ní áàlì súnà nígbà tẹ́yìn náà mọ̀ pé súnà láti sin lọ ẹ̀yin náà mọ̀ pé súnà láti sin lọ mi ò mọ orúkọ ṣe ń ṣe báyìí bàbá I don't know I don't like it. àwọn ẹ̀rẹ́ tí yóò jẹ́ sóbí náà yóò máa ṣètò kúti o a sì lẹ́nu tí ó sọ pé òun wà ní wàhálù tó wọ́n jẹ́ máa ta níwọ̀n yìí ṣe mùsùlùmí pé òun àwùrà dáadáa o ṣùgbọ́n tí a bá ti ń ṣe ìyáwó pé òun wà ní oṣù tẹ̀sán wọ́n jẹ́ máa hmm. wọ́n yìí ṣe mùsùlùmí. wọ́n ṣe mùsùlùmí. ìṣọ́yà ni wọ́n. ìṣọ́yà àbákẹ́kẹ́. tí ìbá ti gbé ìyáàlú e súnà lọ́dọ̀ bàbá bàbá oní sọ́tù sáfíkì sọnù yìí tí ìbá ti lè pè ìyáàlú súnà ó ti di ìṣọ́yà nìyẹn wọ́n ti ṣe mùsùlùmí aláfàtúwà kí la bàjẹ́ nú ayé yín ná kí la bàjẹ́ nú ilé ayé yín tàbí jẹ́ destroyer kí ni alùsùnà bàjẹ́ ọkọ̀ yín la bàjẹ́ ni àbílé yín la bàjẹ́ àbílé àbí dúkìá yín wù la bàjẹ́ sọ̀rọ̀ ọ̀pá sọ yín pé kẹ́ fi iṣu fílẹ̀ kẹ́ gbó ti súnà tẹ́ẹ̀ náà sì gbà wípé súnà láfi ṣẹ̀sìn kí ni problem yín báyìí ẹ wá ń sọ wípé àwọn àlùsùn náà ṣe mùsùlùmí ẹ kàn sọ bẹ́ẹ̀ náà sì lọ bẹ́ẹ̀ náà wọn ṣe bẹ́ẹ̀ náà bàbá. ẹ lọ fi sọ pé bẹ́ẹ̀ rọ̀ olùkọ́ ẹ̀ lọ́ọ́ fi sọ bẹ́ẹ̀. yìí wọn náà fi ń sáré gbáwájú pé ṣóògùn kì í ṣe mùsùlùmí wọ́n ti fi nìkan ní yàrá pẹ̀lú àwọn alára òkú. Bàbá ẹ lẹ́rìí lọ́wọ́ náà ẹ lẹ́rìí lọ́wọ́ ẹ kàn sọ̀rọ̀ yẹn ẹ fi ń ṣètara ẹ fi ń ṣètara pé àti kàfàtúwá jáde lórọ̀ oníṣúfì ẹ ká má kírun lẹ́yìn yín ẹ ká má kírun sí ká má kírun sí ká má kírun sí ńlá tẹ́ ẹ bá kú so. dípò kẹ́ ẹ wá fọ èsì lórí ìdí tí àwọn àfáà fi ṣe fátíwá yẹn dípò kẹ́ ẹ fọ èsì rẹ̀ ẹ wá fọ èsì gbogbo táǹtà bọ́ta láti irun tí àyè yẹn ẹ fọ èsì rẹ̀ ẹ kàn wá wò pé kẹ́ lọ gba kẹ́ ẹ gba one way kò pọ̀ síbù náà kò pọ̀ síbù. ẹ wá ní àwọn alùsùnà ilé mùsùlùmí ẹ̀ka kí ni bàbá kí ni ba ìsìláàmù jẹ́ nínú next episode yìí ẹ̀ka ti gbọ́ wa torí kó sọ pé ìyẹn ṣe mùsùlùmí ti gbọ́dọ̀ kó sínú nàwa kídùlì islam kí ni nàwa kídùlì islam táwọn alùsùnà kó sí ti lóòótọ́ akéré lọ́jọ́ orí sí yín akéré gan lọ́jọ́ orí sí yín akéré lọ́jọ́ orí sí yín èdè bá akéré bá ná o ṣùgbọ́n àá igi imú ó jìnà sí orí àgbàlagbà ní ẹ̀yìn àwa wà ní ẹ̀yìn yín lọ́jọ́ orí ẹ̀ẹ̀kan lè sọ̀rọ̀ báwọn kẹ́kọ̀ọ́ pé alùsùn náà pé bá ti pè lálùsùn náà ti di kékeré yìí ṣé wọ́n kàn máa ń sọ bá náà bá náà ni àtẹlẹ́jọ́ wẹ́wẹ́ náà àwọn ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ní ẹmọ́ sí báwọn ẹ̀yìn ẹ̀fọ́ ọ̀ta ìyẹn ni pé kẹ́ ẹ bọ́ sórí prógrámù yín kẹ́ ẹ wá ka nàwá kídùlì ìsìláàmù kẹ́ ẹ kà ṣé ti gba àwọn èèyàn tẹ́ bá ti wá kà bọ́ọ̀ta tán kẹ́ ẹ wá ní nọ́ọ̀kì dùwánì. alùsùnà jẹ̀bi rẹ̀ nasibu two alùsùnà jẹ̀bi rẹ̀ nasibu three alùsùnà ehe it is then you are talking it is then you are talking èyí ẹ sọ yìí ni ẹjọ́ wẹ́wẹ́ ni ẹ̀rú yìí wà ní ẹ bá àwọn àfáà sọ pé ẹ bá ti pè lálùsùn náà mo ti di kèfèrí táwọn sọ bẹ́ẹ̀ ìbá jẹ́ káyò rẹ fẹ́ lọ ẹ kà bọ́ọ̀tà nàwọn akídùn Islam wà nílẹ̀ àwọn ọ̀ràn àwọn ọ̀ràn tí máa ba ẹ̀sìn yìí jẹ́ ọ wà lẹ́nà tó ga sí pé ẹ má ti kó sínú ẹ̀ ẹ̀sìn Islam ti bàjẹ́ mọ́ lọ́wọ́ ọ wà nílẹ̀ ẹ̀yin ẹ kà á bọ́ta kẹ́ ẹ wá sọ ilé tí alùsùnà bá jì tàǹbẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe kà á bọ́ta tí mo wá ka àwọn ibi tí àwọn oníṣúfí tí mo ti jìta so bàbá ẹjọ́ wẹ́wẹ́ ò lè wọ́ọ̀kì ẹjọ́ wẹ́wẹ́ yìí kò lè wọ́ọ̀kì ẹ sọ ẹjọ́ yìí gbọ́dọ̀ the substance ó gbọ́dọ̀ ní substance nínú so ẹjọ́ yóò ní substance nínú mi ò mọ bẹ́ẹ̀ ṣe ṣe báyìí I don't like it. ẹ máa fojú rẹ̀ fún wọn ẹ bá tẹ̀lé ẹni fún wa irú ni wọ́n máa pa gbogbo ẹ̀ wọ́n dábàá ṣe àbáyọ òbí àdùnsí mẹ́tò wọ́n ti ẹ̀ máa hà tó gbélé tó bá ti yàtọ̀ sí tútù irú ni ìdí náà máa pa. ọ̀gbọ́n ni wọ́n ní sọ́yà ni wọ́n. ọba nìkẹ́ ni wọ́n. àwọn míì dánú wọn òṣùpọ̀pọ̀ nínú náà. tí ẹ̀ dára nínú wọn ọ̀pọ̀lọpọ̀ wọn. ẹ̀kú ni wọ́n kò ní tí ẹ̀ dára nínú wọn ọ̀pọ̀lọpọ̀ wọn. ìkíra ẹ̀ dára nínú wọn. ará tó dára nínú wọn. Bàbá ẹ̀sìnlẹ̀ fẹ́ràn ẹ̀jọ́ wẹ́wẹ́ àní ẹ̀kọ́ nàwákídùl ìsìláàmù jáde ẹ̀ka tẹ́tí gbọ́ ayé the nullifiers of Islam the nullifiers of Islam ẹ kó jáde kẹwàá kàtẹ́tì gbọ́ ayé kẹwàá sọ bí tí àlùsúnà ti kó sínú nàwákídùl ìsìláàmù ah, ẹ̀ka táwọn sọ pé àwọn àlùsúnà yẹn destroyer ni wọ́n ṣé abakọ̀ yín jẹ́ rìdì ẹ̀ ṣá abakọ̀ yín jẹ́ rìdì ṣé awolé yín rí ni ah. ẹjọ́ wẹ́wẹ́ kò ní kò ní ládá nínú ṣẹ́ ti gbọ́ nígbà tó gbọ́gbọ́n mi tẹ̀sùn wíjà rí. ṣùgbọ́n a lè sọ́nà tí wọ́n Nígbà pààyàn ní ìmọ̀ sí wọn. Ah! Ẹsẹ̀ tí ò bá ti yà sí lànà wọn, nígbà pa. Nígbà pa ilé tó lọ pààyẹ́. Ìyá rẹ̀. Ìyá rẹ̀. Ìyá rẹ̀. Ìjọba ọlọ́pàá ló yẹ káàkiri. Ẹnu. Táyà ìyàtí wọ́n tù. Wọ́n yìí ṣe èèyàn, wọ́n yìí ṣe kò sí èèyàn kankan lára wọn. Wọ́n yìí wọ́n <laughs> Bàbá onísọ̀rọ̀ tó sábìkì sọnù. Ah! Ẹ̀lé àwọn àrùsùn náà bíi kápáyàn ni wọ́n ṣe wá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ṣébẹ̀ lẹ́ẹ̀dẹ́ bàdàn rí lẹ́ẹ̀dẹ́ bàdàn rí àwọn àgbààgbà fáàlẹ̀ Yorùbá sínú àti wọ́n ti jọ síjókòó rí iṣẹ́ ẹ gbọ́ pé wọ́n là fẹ́ pa wọ́n rí ni ẹ sáà ti gbọ́ ọ pé mọ̀nàmọ́ bá wọn lé ẹ ti gbọ́ pé mọ̀nàmọ́ bá wọn lé ẹ ti gbọ́ pé mọ̀nàmọ́ pa wọ́n lé ṣé ẹ wá gbọ́ rí wípé afẹ́ pa ni jihad tẹ̀sí dákọ́ ṣé ok anyway jihad ò sínú ẹ̀sìn súnfínà kò ti sọ yẹn rí but jihad wà ní ẹ̀sìn Islam náà àti jihad wà ní ẹ̀sìn Islam ànẹ́bí ṣe jihad ogun tánà ẹbí jà ó lé mẹ́wàá náà ó lé ní mẹ́wàá ṣé ẹ̀yin fẹ́ yọ anyway ẹ̀yin ti yọ jihadu kúrò ní sufi torí pé ẹ̀yin àti ẹlẹ́bọ dúdú àtàwọn nàṣọ́ra àtàwọn yẹ̀wúdí lẹ́jọ́ ń ṣàṣepọ̀ so ẹ wá ní àwọn àlùsù náà destroyer ni wá bíi kápáyà ó ti jẹ́ ó dèyàn mélòó tẹ́ gbọ́ pé àwa pa ó dé yẹ̀mí ó dé yẹ̀mí ò sẹ́ kọ́pá wa pa ah, ẹlẹ́jọ́ wẹ́wẹ́ máa ń túlé nu ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ó máa ń túlé nu ńgbà sílẹ̀ láìsí ẹjọ́ wẹ́wẹ́ tẹ́sí ní ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ni yín ah, lọ́rọ̀ yín ò sí ọ̀rọ̀ yín ò sí kò sí tẹ̀wọ̀n kankan mọ́ ṣùgbọ́n a fẹ́ kẹ́ ẹ kó báwọn èèyàn àfẹ́kẹ́ kó bá àwọn èèyàn la máa fi kàn mọ́ ṣe ṣẹ́ríù fọ́rọ̀ yín sọ a máa ṣe ṣẹ́ríù a sì máa ṣe rọ́dù a máa ṣe ṣẹ́ríù a sì máa ṣe rọ́dù fún ọ̀rọ̀ yín nípa fẹ́ máa ṣe nìyẹn so àwọn èsè dìstrọ́yà o àlì jihad àlẹ́bí sì ṣe sọ́túyé ìyẹn òkú ònú ẹ̀sìn o àlì jihad àlẹ́bí ṣe kò kú ìnú ẹ̀sìn sọ bí yẹn ti jẹ́nu tó bá wá wù yìí ẹ tó máa sọ nǹkan míì. ẹ̀bùn bẹ́ẹ̀ mọ́ ọmọ lọ ní òwe wọn ẹ ti dàgbà pọ̀ ọmọ ẹ bá wọn lọ bẹ́ẹ̀ ṣá máa ẹ ti sọ yìí wọ́n ti lọ́ọ́ lọ́mọ bẹ́ẹ̀ mọ́ ọmọ bẹ́ẹ̀ wọn ẹ ti sọ fún ọmọ ẹ ló bá jọ ọmọ bọ́mọ yín bá jọ yìí wọn ọmọ yẹn ti lọ <laughs> bàbá ìsàlàyé kẹjọ wẹwẹ áhà. Ah, ah ẹtú wo tí ẹ tún sọ ẹ ní ìsìn ẹni bẹ́ẹ̀ fọmọ sílé ìwé wọn ẹ ti sọmọ nù àwọn ọmọ tí wọ́n pé wọ́n há kùrán tí wọ́n ń soríire tí wọ́n há kùrán tí wọ́n ń soríire ẹ fi wá wí àwọn tí ẹ gbé bàǹdírì lọ́wọ́ tẹ pé wọ́n ti lùlùlùlù tí wọ́n ti ta ẹ bàbá kí lẹ́yìn tí báyìí sí àgbàlagbà níyìn àgbàlagbà níyìn náà àgbàlagbà níyí o àwa ni ẹ bá fọmọ fún wọn tẹ ẹ bá irú yìí ẹ bẹ́ẹ̀ tẹ bí ọmọbìnrin ẹ mú ọmọbìnrin yín wá káfi súnà kọ káfàlẹ́ àfáà súnà lọ́wọ́ kó di ẹlẹ́ha súnà bàbá ṣe ẹ ní ọmọbìnrin ọmọbìnrin tó ṣe dáàbò ṣe súnà nàbí. kẹmu wá àwọn ọmọ obìnrin ẹkú wọn wá ẹkú wọn wá ẹkú wọn wá tó ti yé àwọn tí ní ilé tó ti wà sórí eré gánà bàbá ò ni ẹ wá ní ẹ bá ti ẹ bá fọmọ fún wọn ẹ bá mọmọ lọ sílé ìgbé wọn ẹ pàdánù ọmọ tọmọ yín bá fẹ́ wọn àá bàbá gbogbo tẹ ń sọ yìí ẹ lè dìfẹ́ǹdì ìwájú ọlọ́ọ̀nà ọ̀hún ẹ kàn ń tara ẹ kàn ń tara ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ó ń súnfí ọlọ́run là ń sọ ó ń súnfí ọlọ́run ẹ ẹlẹ́bọ ló ń súnfí ni ọ̀dẹ̀ ti mẹ́rí ẹ̀ wá amẹ́rí wá láti nu tíà amẹ́rí wá látara ìṣesí yín ìrẹ́ ti ń jakoro pé ẹ bá mọ́mọ́ lọ sílé ìwé alùsùn náà ó sọmọ nù ẹ bá fi ọmọbìnrin ẹ̀ tó fi fún wọn ó pàdánù ọmọ kí lè rí yín lóògbé tẹ̀ kí lè rí yín àwọn tí wọ́n fi ọmọ fún àwa wọ́n ń dúpẹ́ fọ́lọ́run pé àwọn fọmọ fún wa wọ́n ń dúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run àbí kí n fún yín fóònù nọ́mbà àná mi ẹ jẹ́ kí n gbọ́ mo lè fún yín fóònù nọ́mbà àná mi àná mi méjèèjì màá fún fóònù nọ́mbà wọn pé kí ẹ wò pé àmọ́ tẹ́ fún wa o ṣé wọ́n sọ ọmọ nù ni ẹ kí lẹ̀ sọ báyìí sí bàbá ẹ bí èèbá ti fẹ́rẹ̀ ẹjọ́ gbẹgbẹ́ àwọn ọ̀rọ̀ tí ó mọ̀ sọ ọ̀rọ̀ tí ò ní lẹ́rìí ọ̀rọ̀ tí ò ní lẹ́rìí yọkàn mọ́ mọ́mú lómù yọkàn di kàrọ̀ yọ di kọ̀rọ̀ yọ di kàrọ̀s bàbá ẹ wò ó mo láti ń ju bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí lọ bàbá. mo láàkì ju bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ ṣe ti gbọ́. so finally fúta lẹ́yìn ìjà tó gbọ́dọ̀ tún sọ bàbá. àdìsí náà ti wọ́n yíyà máa hà àwọn ti wà bíyà àwọn ti kúrò sí ẹwúrò ẹwúrò ṣèkáwò wọ́n ní àkídà tó náà àkídà tó àdìsí náà ti wọ́n yíyà máa hà ó ní àwọn tó lórí ẹ̀sìn àwọn lórí kìtàbù ìkúrò tẹ́sí àlàárá àti àbúwàárì ẹ̀sìbì. so tíra yẹn tíra àwọn yẹn láìlá ìlàlá o ìsọ́yà tó le. ìsọ́yà tó le ni wọ́n wá lé kílómítò sí àti àwọn náà wà kílómítò sí nínú wàhálà bàbá bàbá ẹjọ́ wẹ́wẹ́ ní ilẹ̀ tún rò yìí ẹ tún tún ro ẹ tútù ẹ ti rojọ́ wẹ́wẹ́ míì kí ni bẹ́nu tí àìbúrò tẹ̀yìn ya sọ́tà bá ń bẹ́ẹ̀ ni ṣé búlẹ̀tì bá ń bẹ́ẹ̀ ni kí ló wà nù tí à Sheikh Muhammad Abdul Wahab bá ń bẹ́ẹ̀ ni ṣé bí àlàyé Kùránì àlàyé hadisi ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àlàyé kùránì àlàyé hadisi bẹ́ẹ̀ pè ní fatawa ibùnú tèmíyà bẹ́ẹ̀ pè ní kìtàbù sàwídì mọ́mọ́dàbù wàhábù kí ni ń bẹnu gbọ́ àwọn tí àwọn bí ò ṣe àlàyé alukur'an àlàyé hadisi ànábì àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ṣèkáwù sọ sí ṣèkáwù náà lẹ́ ń torí àwọn ọmọ rí náà èní ẹlẹ́ẹ̀kejì lọ́mọ kí nìkan dájú wípé tábà ń pera ní àlùsùn náà àìgbà fọ́ọ̀mù rẹ̀ àìgbà fọ́ọ̀mù náà tábà sọ wípé àwọn ló wà ni ò sí ó ń kálukú tó fẹ́ ni wọ́n ní kó ìtumọ̀ àdùsúnà nìyẹn kó tẹ̀lé ànábì kó tẹ̀lé ìlànà rẹ̀ súnà rẹ̀ ìtẹ̀lé súnà ànábì la fi ń pera wa ní àlùsúnà. so bí ṣèkáwù àbí kí lẹ́ ń pè lórí Boko Haram tó bá wá pèrè lálùsúnà tó wá di mùjẹ̀mùjẹ̀ tó di mùjẹ̀mùjẹ̀ láàrin wọn àtijọba nàìjíríà ló wà àwọn ní kẹ́mọ bí wọ́n ti gbà mú kíjọba sì jẹ́ kó yẹ wípé tó bá dájú pé oníṣúná bá ní ọtún òótọ́ kò yẹ kó di mùjẹmùjẹ wọ́n ti àdógó pé tí a ṣe kà ibùnú ṣekùn islam ibùnú tẹ̀míyà pé destroyer ni tí a muhammadu abdulwahab pé destroyer ni ṣé njọ́sẹ̀ ti ń ka sí àwọn tẹ́ ẹ bá búlẹ̀tì ńbẹ̀ ni tẹ́ ẹ bá búlẹ̀tì tẹ́ ẹ bọ́ta àbọ̀ nínú ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ṣe láìpẹ́ ẹjọ́ wẹ́wẹ́ yìí nǹkan ńlá ni o ẹ kàn sáà ń sọ̀rọ̀ àwọn ọ̀tọ̀ dá sí pé tọ́mọ kékeré bá sọ á ní kò gbẹ̀mí ẹ̀ sọ́hún tí àgbà bá wá sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ á wà mérí pé háà. àṣé kharos kharos ni ẹni bó bá gẹ́ pé ọmọ kékeré ló bá sọ ní tẹ̀ ń sọ ìfẹ́ á lè gbẹ́nu ẹ̀sán yé sọ̀sọ́kúsọ mọ́ tẹ́kọ̀ ọmọ kékeré ló sọ ṣùgbọ́n tí ó bá gá sí pé àgbàlagbà bí irú yín ló bá wá ń sọ ọ́ àìsọ pé kágbàlagbà gbọ́nà ẹ̀sọ́ wo àní sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n a wà sí fàtún mùná síbà tún ṣèfà tún mùná síbà sífà kan tó ṣe wẹ́kú àgbàlagbà wọn torí àgbàlagbà tí kàn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò lè dìfẹ́ǹdì tó bá dé kóòtù court of law you say ìwé ibùdó tẹ̀míà pé destroyer ni ìwé eh, eh, Sheikh Muhammad abdulhab ẹni destroyer ni sẹ́ni dìfẹ́ni kẹsàn yẹn ṣé bùn ẹ̀ mọ̀ sẹ́pẹ̀ ní destroyer ni ẹ̀ mọ̀ sẹ́pẹ̀ ní destroyer kí ni ibùdó tẹ̀míà destroy nù ayé yìí kí ni Muhammad abdulhab destroy nù ayé yìí. ẹ tó wá ní àwáàdù súnà Ibnu Taymiyyah a níbo lẹ́yìn ti ń rí àwọn fásán wọ̀nyẹn níbo lẹ́yìn ti ń rí àwọn fásán pé ti Ibnu Taymiyyah alùsùnà ti Muhammad Abdul kò sí níbi kankan bàbá yẹn mọ̀tàn ayé jẹ náà ẹ má jẹ́ ká apatẹ́sọ̀ pààyàn kò yín ò sí níbi kankan kò sí Ibnu Taymiyyah lára àfáà ló jẹ́ fún wa sheikh muhammad abdulwahab lára àlùsùnà ló wà àfáà ló jẹ́ sí wa tó ti yé so gbogbo wọn pátápátá àti irú wa yìí àjọfẹ́ à ń jọ ń sọ pé à ń tẹ̀lé ànẹ́bí mi àjọ ń sọ pé à ń ṣe súnà ànẹ́bí mi tàbí pẹ̀lẹ́ wà ní àlùsùnà so who is the destroyer among us? Sand destroyer láàrin wa so a mọ̀ bóyá àwọn tẹ̀yìn ń mọ̀ nínú oníṣúná lọ́dọ̀ tí ń bẹ̀ yẹn o sàn pé ìlú Èkó lẹ́wà amugbó sì pọ̀ ń bẹ̀ bóyá àwọn tí wọ́n máa ń mugbó bóyá àwọn tí wọ́n máa ń mugbó bóyá àwọn kan ń bẹ nù wọn tí ń pẹ̀lú àwọn alùsùn náà lọ́dọ̀ yìí o ẹ mọ̀ wàá gbé sórí gbogbo wa kí ni súnà wí ó wà ló tíà ohun tí súnà wí yẹn làwà fẹ́ lò lágbájá wa ń ṣe bí ọ̀mùtí àti ṣe bí amúgbó ìyẹn ọ̀kan wa ó ti yé ọlọ́pàá àti kòǹgẹ́rẹ́ ẹ jẹ́ ká dúró ń bẹ̀ yẹn a máa tẹ̀síwájú lọ́la insha allah ẹ bá ní ṣíà prógámù yìí ló ti yé ẹ bá ní. bá ní ṣíà rẹ̀ ó torí tí Allah subhanahu wa ta'ala bá ní ṣíà rẹ̀ ọlọ́run sàn yín ní ẹ̀san olóore o so ẹ jẹ́ ká máa awọn eléyìí ṣe yìí lọ. awọn ìjọ ahmadiyya àwọn ya ní kọdíyà níyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé. wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu tá ń retí. Ìsá ọmọ Mariama, kìí ṣe Gulam Ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú ó kúrọ ní Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ ó kúrọ ní gbogbo wọn o kàláwù ìṣọ́ ṣọ́wa káàmọ́dì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀. Mirza Gulam Ahmadu àti Ṣéhù Ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú Ibrahim Niyas. kó kúrò ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká wá ṣe o kó fi súnà rẹ̀ borí o.